ìlara ni mo mú kọ ọkùnrin máa nà ìyàwó rẹ̀ gbà gbò every little thing gbà ìlara ni irúfẹ́ wo ló wà bẹ́ẹ̀ ọkùnrin tó bá lè nà ẹ́ lẹ́ẹ̀kínní tó gbọ́wọ́ sókè tó nà ẹ́ lẹ́ẹ̀kínní tó ní mistake má bínú ó nà ẹ́ lẹ́ẹ̀kejì ó ní mistake bó ṣe jẹ̀yà yẹn one hundred years yẹn tẹ́ bá wà ó ní ó pa ẹ́ o tó bá tètè kó àwọn ọmọ ẹ̀kọ́ sádánù ọlọ́ọ̀ni ń wọ ọmọ òru kan ọkùnrin tó ti nà lẹ́ẹ̀kínní tó dẹ̀ lẹ́ẹ̀kejì ó máa jìyà one hundred years òyìnbó gan tẹ bá lọ fún counseling à sọ fún yín ṣé third time ṣé mistake lẹ́fẹ̀ẹ́ pé third time is a violent man run away speedily the violent man lẹ́yìn tó bá kó ọ̀dọ̀ obìnrin yẹn lọ́kùn ọ̀dọ̀ ọkùnrin yẹn tó violent yẹn iṣẹ́ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o tó tó máa lépa àti pẹ́ ni because of the power and control ó ti mọ̀ pé obìnrin kankan ò lè tolerate òun àfiwọ́ ó mọ̀ máa ṣó ẹ̀ kiri ni ń pọ̀ ọ́ ni ń fọ́n pọ́nrán mi ni ń bọ̀ dé tọ́kì ni ó mọ̀ máa lé ẹ̀ kiri ni. bóyá obìnrin bá fi ẹ́ lẹ̀ àmọ́yé obìnrin tó ń wáyàwó àmì àmọ́yé obìnrin tó ń wọ́kọ ó lè lọ́fẹ́ lómi kò mú wọn. ṣùgbọ́bìnrin ni ọjà rẹ̀ ọjà tèmi ti dalẹ́ nísìn. òbò ṣe é ṣì ní kọ́ mọ́ bá flag mi ewu funfun bó ṣe gbẹnu sókè ni gbogbo bòmí ló ọpẹ́lọpẹ́ fífá torí irun máa ń kó tọ̀ ni koroboto ló wà sọ mo fẹ́ bí mo ní èjì mi ni bí ọmọ mo ti ṣe nǹkan oṣù kan is over nine years so ọkọ wo mo fẹ́ fẹ́ mọ́ ní èjì mi ẹjọ ọjọ́ ti dalẹ̀ òbó ti rọ dànù bí ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ṣéèpù ẹ̀gàn ò fáyín mọ́. ẹ̀gbọ́n wọn ní ẹ bá farúgbó kàn ní yóò sìnkú ẹ̀ bẹ́yàn tó mi ní ìsìn bá dákẹ́ sábẹ́ tí ẹ ta nù torí pé màá rò pé kárakára tí mò ń ṣe ń gbà Ṣàngó òde màá dákẹ́ sábẹ́ yín Nàìjíríà dẹ̀ nìyí ẹ̀ ń dóyàn with mercy ẹ̀ ń dóyàn with mercy ẹ̀ mọ̀ ṣe kàkàkàkàkàkàkàkà lórí èèyàn bíi ràkúnmí ni ẹ̀ mọ̀ ṣe kàkàkàkà bẹ́ẹ̀ ni pé ẹ̀ nìdó oníjọ́ kejì alágẹ̀tán nìyí ẹ mọ̀ bó ṣe ń rádùn bóyìnbó gan máa gbé tán sókè á ṣe gently lọ sókè ni nàìjíríà ó ní gbàrà bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ ni pé bèbí aláwo ni wọ́n bá sùn ẹ̀yin ẹranko sexually ẹ báàdì morally ẹ ẹ̀dá ẹ̀yin nìkan lẹ́ẹ̀kọ̀ọ̀kan dì ṣáàjì ni bẹ́ẹ̀ mú yẹ̀yàn gan gbogbo orí èèyàn mọ́ máa tàyàn ni láìkè kó lu ẹ̀ ń tọ́mọ lọ́wọ́. ìdóòyà ìdóòfò style ìyá yín ò ṣe fún bàbá yín rí ẹ mọ̀ yí olúwẹ̀ ní ìyíkú yìí ni ẹ lè rántí pé èèyàn kan ló bí wa. òyìnbó ra kó tètè ara ẹ̀ kan máa lubricate ní kó òyìnbó tó do ẹ̀ tán yóò ti fi ọ́ìlì màsáàjì gbogbo rẹ̀ ǹjẹ́ ẹ̀ màsáàjì wọn kẹ́ tó dó wọn. ẹ gbọ́ nípa rigid bone rí èyí tẹ̀ tí four mọ foreplay ṣe àbí ìṣe nàìjíríà ni mo tako kó o ṣe dànù ẹ mọ foreplay ṣe.

mo ti ẹ̀yẹ́ ti yín bọ́lá bá ní máa dókó lọ́la wẹ́lá mi lè dó dúdú mọ́ láyé mi tí máa fi kù mi wàá lè sọ black America mo lè dó black Canada mo lè dó but not Nigeria nítorí bòmí ó jìyà lọ́wọ́ yín ẹ lọ kí obìnrin ìyá tẹ̀sán pé ah, báwo ni ṣó fẹ́ gẹun á ní mo ti gẹun mo ti yó kí n tó débi mo ti jẹun nǹkan kàbá yẹn the next thing ẹ mọ̀ tú bẹ́lí ẹ mọ̀ tú bọ́tínì ẹ mọ̀ fa tì you so rough. ẹ ẹ valú obìnrin ẹ ẹ valú obìnrin tí yín ni pé kẹsà ti ti bọ ihò yẹn ó tán bẹ́ẹ̀ bá tẹ̀tún wá ti bọ̀ gẹ́gẹ́ bá dà ẹ máa máa rún yàn nírun wèrè ẹ máa sọ ìtọ́lùwẹ̀ di ìtàn ṣíkìn ẹ fà gbá. ẹ̀yin ọkùnrin nàìjíríà ẹ yàtọ̀ sí ẹranko ni yín you belong to live in the zoo. ẹ̀yin obìnrin yẹ kí n advice yín irú ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ ẹ kọ̀ wọ́n sílẹ̀ àlè tẹ́ ẹ bá ní ẹ kọ̀ wọ́n sílẹ̀ obìnrin ẹni ìdìkọ́kùnrin ó treat yín nicely. ló ṣe ń fà tọ́pọ̀lọpọ̀ ètí mo sọ pé ara mi ò múfù mo pàdé ẹnìkan gbà kan ah! ìmọ̀ bíi tí bọ̀bọ̀ yẹn wà mọ́ ni ní London ìbá lọ bẹ̀ lọ́dọ̀ ìyàwó tó jọ mo tún fẹ́ dúró lẹ́ẹ̀kan sí i aṣáára mi a máa mú fàṣẹ rẹ ní débi gist sport mi ni Ebi kò mọ̀ pé ẹyin wíwẹ́ pé àwọn nàìjíríà tó bá fẹ́ fi ń géèyàn ojú òbò ibi ìgbà àgàdà yẹn lè máa tọwọ́ bọ̀ lóbó máa máa tayàn àṣé bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ń tọwọ́ bọ̀ àṣé jọ́yẹ̀ mo mọ̀ yìí pé ibi òkè báyìí kí kíní clitoris gan ni kíní kíní kíní yẹn ẹ̀yin náà ṣe ràn mí lọ́wọ́ bó ṣe ṣe báyìí mò ń sunkún ni mo ní mi ì lè wait ó tẹ̀ tó ń fi mí ṣakọ má ti fẹ́ fọ kóyìn bọ̀dé á tún yọ á tún lọ bí kíní kíní lókè yẹn á ṣe báyìí wàlẹ́ mo pè dìṣà yìí yànnà yànnà ni. mi wo olùsìyìn bẹ́ẹ̀ ṣe rí ibi ó tiẹ̀ rí ọwọ́ márààrún síbi òbò èèyàn níbi tó kó ń wọ̀ ẹ̀ ń rí ọwọ́ bọ̀. ògbógbó ti ta olúwẹ̀ kókó tó débẹ̀ yẹn ẹranko játijàti ìyẹn ẹranko játijàti ẹ fẹ́ mú yẹn yẹn pa méjèèjì papọ̀ nínú biology wo lẹ ti gbọ́ yẹn máa mú ọyàn mi a máa mú orí méjèèjì a máa máa mú lẹ́ẹ̀kan náà yẹn ẹran ọkọ ẹ̀yàn ọmọ òṣì náà lẹ̀ ṣe níyàwó ńlé wọ́n bá sì ní kẹ́ ẹ lábò ẹ̀yin olùṣítàdúrà yìí ó ti gbà nàìjíríà ẹ̀ǹkẹ́ ẹni tí mo fi ń gbàdúrà ẹni tó fi ń gbàdúrà ṣe wá ó ṣe yàtọ̀ sóbó ẹnu wèrè wo ló fi gbàdúrà tá ẹ ò tó lè làbò tó lè la pléètì èmi ò mọ pléètì òbò nìgẹ́ ń kí ni ẹni ní ṣe omi òbò gan vitamin yẹn lọ gúgúlẹ̀ omi òbò vitamin ó kọ̀ yẹ pé ebi ò lè gbà kókó ní lábò mi tèmi nìyẹn ìwọ̀n okú ni wọ́n tẹ̀ ìdọ̀ burúkú ìdọ̀ òṣèpàǹpà tí mo gbé wá ebi gan máa ń sọ pé kí ló dé kí ló dé mi gẹ kéèyàn sọ di gúgúrú mọ́ mi ní lẹ́lẹ́ kókókókó gé mi gẹ níbi kíní èmi máa ń patán mọ́ ni ó máa ń mìírí líláìkẹ́ ah mi really like it, to be honest Me really like it, but ní ìsìn mo le fa anything ìjọ yẹn kúkú ti rọ kán lá gbogbo bí òkè kán fa wọn gbé sókè. ẹ̀yin ọkùnrin nàìjíríà ẹ ẹ̀ ní sympathy ẹ ẹ̀ ní respect for bo olùsì ní kakulu fún yín three percent yín ní ìṣòlòsì bí ẹnìyẹn dẹ̀ ti fóyìnbó rí ni ó tẹ̀ tó dáa bá tún wá lọ sílé girlfriend tó má tẹ́ bá tún wá dó tán gbìgbìgbìgbìgbì ń gẹ́ ẹ̀ tún wá wọṣọ padà wíìnì ní sáré fẹ́ débì kan ìrì ọ̀nà kò ní yẹ ìyá láyà yín tani dumping grandi ẹ̀yin obìnrin awareness kẹtẹ́ fi mọ̀ pé ọkùnrin ò lọ́ọ̀fù yín ó wá ń dump spam fún yín ni tó bá wọnú ilé kò tí ní jókòó five minutes ó ti ń bọ́ ṣọ́ọ́lẹ̀ ó fẹ́ dóbò nìyí so mú massage oil wá báyìí ẹ change ẹ lọ tún wà yín ṣe látẹ̀ní ìlọ ẹ̀yin olóṣì ẹ̀yin ẹranko àtẹ̀sẹ̀ ara tó smooth ẹ̀yin ọkùnrin nàìjíríà ara yín rí kàkàkàkàkà bíi ta láàrú òyìnbó ẹ ẹ ní fígọ̀ ẹsẹ̀ lomi àti dípẹ̀tẹ̀ ẹ kọ́ọ̀ṣì ẹ gbádànù. ìyẹn mo ké gbogbo ẹ̀yin tẹ fóyìnbó tàbí ná nàìjíríà ẹ kú ọmọ ṣe ọlọ́run ó pín yín lérè tó dáa ẹ ṣe débi ayọ̀ ẹ ṣe débi ògo pásítọ̀ fọlábí má bínú o ah, kíni túbọ̀sùn kọ ó ní kí n gbà ń lọ́wọ́ ọmọ manamáyọ̀wá túbọ̀sùn martins mi ò dá sọ́rọ̀ yín nítorí wà tẹ́ fẹ́ra yín ẹ̀ pè mí gbogbo nǹkan ni ò dá ní nàìjíríà gbogbo nǹkan pátá títí yín ò dá ẹ níná ẹ lóúnjẹ ẹ lílé oko yín gan ò dáa oko orí burúkú mímí yín tẹ bá sùn gan àfi bíi ti mọ̀dò <laughs> bẹ bá sùn ẹ̀yin ẹ̀yin wèrè déédéé ẹ má dẹ̀ ń pọkùnrin ní ìsìn nàìjíríà ẹ mọ̀ yín agbádá ẹ dì bí Awólọ́wọ̀ ẹ mọ̀ yín agbádá.